bèbí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn àyà tó mọ rírì ló ń ṣe kẹ́ ọkọ ẹ̀ tẹ́lẹ̀ gan bá ń tàn ẹ̀ kò bá máa ṣe gbà ah, eh, eh. olómi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa wọ́n mi ẹ̀yin náà lè máa sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ọkọ tó mọ rírì ló ń ṣe kẹ́ àyà ẹ̀ tẹ́lẹ̀ gan bá ń tàn ẹ̀ ìpàlẹ́ abẹ́jayọ́ bá ń tàn yẹn mo máa máa ṣègbà ẹ wo tí gbogbo àwọn abẹ́lẹ́jayọ́ bá ń tàn yín lọ́dẹ̀ ẹ má gbà ẹ nítorí pé ìfẹ́ wa báyìí nínú ilé kò gbọ́dọ̀ máa ní ojú méjì ẹ ti mọ̀ pé nínú ilé aláyọ̀ àfẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ náà mo fi ń kí padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti ń gbọ̀ngàn orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayáolúwa ṣọlá fún mi aláṣàkẹ́ ti ń gbọ̀ngàn tí ò kọ́ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ìlẹ̀ àlá ẹ̀ ṣé wọ́n rà wọ́n dídá aláyọ̀ mi tí àjọ jó wọlé lẹ́ẹ̀kan ti gbàgbà fún wọn ti jókòó wọ́n ti fẹ̀yìntì wọ́n fàìn gan àwọn eléyìí àwọn eléyìí <laughs> báwo ni ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú lé o. ẹ rọra sà. ẹ kú lé o. ṣe dáadáa lè dé gbogbo ilé ńkọ́ àdúpẹ́ sà. ìyá wa ẹ sórí ètò ẹ kalẹ̀ ma ẹ rọra ma yes ma ẹ ma yes ma. ẹ ọ̀rọ̀ ilé ti rí ojú yín bó ti gún régé wọ́n sì rí ọwọ́ ijó tẹ gbé nígbà tẹ dé lẹ́ẹ̀kan nígbà tí mo gbà yín lálejò wọ́n ti mọ bó ṣe máa lọ lórí ètò lẹ́nu pé adùn alárin gbogbo pàápàá àtúnkọ́ sí i bàbá wa ajá ṣe báyìí yorùbá máa ń sọ̀rọ̀ pé wọ́n ń ta bá ti dé ibi iṣẹ́ ṣíṣe náà ló yẹ ká máa ṣe ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn aráalé. orúkọ ìdílé wa ni ìdílé Michael Esther Ìdòwú. ìdílé hmm. Michael àti Esther Ìdòwú àwọn ní àlejò wa lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn gbogbo yín tẹ́ wà á lé inú ẹ̀ gbága kẹ́ ẹ̀ jókòó kẹ́ ẹ̀ fẹ̀yìntì kẹ́ ẹ̀ wá gbójú ayọ̀ sókè kájọ ṣe tẹ̀ ní kó láàrin ìyá wa ẹ̀yin náà bá ń fohùn yín kí àwọn ará ilé pè kalẹ̀ lọ́ọ̀dẹ. ẹ kalẹ o a kú ìsinmi òní o hmm. tí Jésù bá fa bíbo ẹsẹ yẹn a máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ o. àmín láṣẹ Ọlọ́run bá a a máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọ̀dọ̀ yín ni ìbéèrè mi yìí ń lọ o ìgbéyàwó yín ti tó ọdún mélòó. ó ti tó twenty seven years. ah dáàdì ní twenty nine ẹ̀yin ní twenty seven èwo ni kí n mú <laughs> bẹ́ẹ̀ twenty nine wow twenty nine years àbí nineteen lẹ fẹ́ sọ twenty nine ni ẹ̀sìn ní ìpanudé tèmi ò pè bẹ́ẹ̀ bá ní kí n guess ìgbéyàwó yín o ó lè pé abí ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm, twenty nine years ó dà ọlọ́run àtúbọ̀ máa bá mi tukọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí i èṣù bí èèyàn bí èṣù kò ní ráàyè láàrin yín ọlọ́run tó ṣe wá tukọ̀ ẹ̀ débi tó dé yìí á tẹ̀síwájú kò ní sinmi kò ní rìláàsì nítorí ọ̀rọ̀ yín bàbá wa ẹ̀yin bulẹ̀ ti bá mi pàdé lẹ́yìn ẹjọ́ ẹ̀gẹ́ tí wọ́n jókòó tì yín ìyá wa tí wọ́n rẹwà tí wọ́n ṣe kétékété thirty years marriage ẹ̀ tí ẹ lè mọ̀ ẹlòmíì ten years marriage ó sì ti di ó ti di kọ̀dẹ́ẹ̀sì kalẹ̀ ah, ẹ̀ mọ́ bínú mọ́ mọ́ ẹ̀ bulẹ̀ ti pàdé mọ́mì. ẹ ṣeun àpàdé ní agbègbè kan tá a pè ní oníkẹ́ ní ọ̀nà yaba lọ́n hmm. beside oníkẹ́ ìwàyà. Hmm ibẹ̀ láti pàdé chọ́ọ̀chì kan wà ń bẹ̀ ńgbà yẹn tí a máa ń lọ fellowship kan dọ̀dọ̀ hmm. pásítọ̀ Jésùfẹ́mi ah, ah. àwọn máa ń wá síbẹ̀. pásítọ̀ Jésùfẹ́mi wọ́n wà ní tí wọ́n ti di bishop báyìí. bishop ah, ẹ mọ̀ bá mi nù <laughs> bá mi ní ẹ mọ̀ sọ̀rọ̀ yìí. wọ́n wà lálákó lé ń bẹ̀ yẹn tó bàbá wa nínú Olúwa ni wọ́n ọ̀dọ̀ hmm. wọn láti pàdé àwọn máa ń wá sí fellowship lọ́dọ̀ wọn. Hmm. máa wá sí gym fellowship ní ọ̀dọ̀ àwọn eh, mọ́mì bẹ́ẹ̀ ni àti eh. àwọn ọ̀rẹ́ wọn hmm. ní oníkẹ̀gẹ́ high school ni wọ́n ń lọ ń gbà yìí hmm. so tán bá ti wá wá ìgbà tó dọjọ́ kan ni mo sọ fún bọ́dà eh, kan wọ́n mi wá fellowship eh, ẹ̀yin ti di pastor ń gbà wọn èmi ò ti di pastor èmi náà ń ṣiṣẹ́ hmm, ẹ̀yin náà ń wá fellowship èmi náà ń wá sí fellowship hmm, hmm, mo ibẹ̀ ni mo ti pàdé wọn so mo wá sọ fún ọ̀rẹ́ mi kan ibo ni bàbá náà síke bàbá náà síke iṣẹ́ ń gbọ́ báyìí mo wá sọ fún yẹn pé arábìnrin yìí mo ń wòye pé àjọ rìnrìn àjò àwọn wa ni ah wẹ́ mo ṣáà sọ Hmm. ọlọ́run ràn wá lọ́wọ́ ibi tá a ti pàdé nìyí. Hmm, arábìnrin yìí mò ń wòye pàjọ rìnrìn àjò kí làwọn kan tẹ rí nínú ìyá wa kí n tó lọ sọ́dọ̀ ìyá wa. mo fẹ́ràn wọn púpọ̀. ẹ kí ni àwọn kan tẹ rí nínú wọn nígbà ah. yẹn. ó ó pọ̀ púpọ̀ jù. ẹ̀sán díẹ̀ ń bè. ó rẹwà. <laughs> olúwa o bá mi o ó dáa. ẹwà yẹn àti ìfẹ́ ọlọ́run hmm. nínú wọn mo rí i pé hmm. wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run púpọ̀ hmm. bí wọ́n ṣe wá yẹn mo rí i pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run yẹn gan wà nínú ohun tó tó tì yín sí wọn sáwọn nìkan ni obìnrin tó máa ń wá fellowship. wọ́n pọ̀ o ṣùgbọ́n àwọn ló dáa jù ọkọ yẹyẹ ọkọ ẹ̀yin náà ń kọ lè lè sọ nípa ìyàwó yín iṣẹ́ yìí kàn mọmọ ọ̀fẹ́ ìyàwó yín ni wọ́n ṣàjẹ kí n má nìjẹ hmm. bàbá wa ní ìyá ló dájú ìyá wa ẹ kó tó di pé màá lọ sọ́dọ̀ ìyá wa ẹ má bínú ìgbà wo lẹ wá lè ní ìgboyà láti lọ dẹnu ọ̀fẹ́ kọ ìyá wa. mi ò dẹnu kọ wọn dàrẹ́tì o hmm. mo kọ́kọ́ sọ fún ọ̀rẹ́ mi because nínú fellowship hmm. ẹ̀rù máa ń bà wá láti sọrú ẹ̀ hmm. so ẹni tó jẹ́ olórí wa gan pàṣọ jésù fẹ́mi ò gbọ́dọ̀ àdìsáré sọ bẹ́ẹ̀ so mo kàn fi lọ ọ̀rẹ́ wọn kan sista mary Hmm. ọkọ yẹn ń ṣiṣẹ́ ní garden newspaper mm. so mo sọ fún yẹn mo ní bye. báyìí báyìí báyìí ah so òun ni mo sọ fún. wọn ní kẹlò kẹlò gbàwẹ̀ kẹ gbàdúrà <laughs> sí i. ìgbà tí mo sọ tán gan tí mo àwọn gan padà gbọ́ mo sá lọ fún bí ọ̀sẹ̀ méjì <laughs> tí mi ò lè wá sí fellowship. nílé ìka. mi ò lè wá sí fellowship torí ojú ń tì pé ah, ah, ah. àwọn èèyàn máa sọ kiri pé ó dà bàbá wa jẹ́ lọ sọ́dọ̀ ìyá wa nígbà tí dáàdì wa sọ ṣé ẹnu wọn lẹ ti kọ́kọ́ gbọ́ pàtó àbí ẹ gbọ́ ní ẹ̀dọ̀ ẹnìkan. ẹ sista Mary yẹn ló kọ́kọ́ sọ fún mi ṣé hmm. ìgbà tó sọ fún mi mú ah èmi ò mi ní interest o hmm. mo ní mi ní interest nítorí redeem lèmi lọ́ngbà yẹn. Hmm. mo máa ṣáà wá sí fellowship fellowship àwọn dẹ̀ lọ sí CAC ah, mi lè fẹ́ CAC o ah! pé ẹ fẹ́ gba àdúrà àgbà di ẹ̀yin wo ni tẹ́ ẹ mọ wọ́ṣọ́ọ̀bù ẹ ti mọ̀ báyìí ní ìsìn ó yà ẹ̀ máa ní sọ bẹ́ẹ̀. so nǹkan tí mi sọ ń gbà yẹn ni pé ah mi ò lè fẹ́ wọn hmm. ọ̀n tìgbà tí Ọlọ́run wá fara hàn mí nípa wọn. Mm, ó tó gbà wò lọ́nà. Ah, ó pẹ́ o torí mi ní interest so mi wulẹ̀ pray pẹ̀ ní tiẹ̀ so ó ti tó after six years. Ah. after six years mo rántí dáadáa. Hmm. after six years ni mo ṣe wá lọ́nà wa kí ni àwọn àpẹẹrẹ tẹ wá rí nígbà tí ẹ fẹ́ tẹ fẹ́ ní ẹni sòrò after six years yẹn ṣé bàbá wa tó wá padà wá ni àbẹ́yìn rẹ̀ wá padà lọ bá wọn. ó wò padà wá o èmi ni mo kàn pé ọ̀rẹ́ mi lọ́jọ́ kan ọ̀rẹ́ mi yẹn hmm. tight friend mi ni a jọ lọ sí school ni mo ní ah mo máa rí nǹkan báyìí báyìí hmm. mo wá ní ah ṣé yẹn ni pé má wọrí a máa lọ rí wọn. Hmm. kí lẹ rí kí ni nǹkan báyìí bá èmi ṣáà sọ nǹkan sí ọlọ́run sọ fún mi. Hmm. mo sọ fún. bí mo kàn fa kàn dání. <laughs> rárá o rárá in fact nǹkan tí mo mo ń pray lórí ọjọ́ yẹn. ọ̀rẹ́ nìkan kàn dé ni ó kàn ah. bá mi fa kàn gá ẹ sókè. rárá tèmi ò rí bẹ́ẹ̀ mo ń pray lórí òru ọjọ́ yẹn ni hmm. because mo mo ṣáà ń pray pẹ̀ ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé àwọn ni màá fẹ́ hmm. ah, kò dẹ̀ wù mí because mi ò pé síìsì tó máa pé pẹ́pẹ́pẹ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́. máa gbàdúrà gbàdúrà gbàdúrà olúwa èrò tó yá bá ṣe. ìgbà tí ọlọ́run confirm ẹ̀ fún mi mo wá lọ sọ fọ́rẹ́ mi hmm. ọ̀rẹ́ mi wá ní kájọ lọ sọ́dọ̀ wọn àṣà lọ bá wọn àwọn náà wá ti bẹ̀rẹ̀ sí ní fi wá ṣàkọ kẹrin ilẹ̀ fẹ́ ilé kan. tí ẹ tún ti rẹ́ lò ní ìgbà yẹn lẹ fi fi wọn ṣe akọ díẹ̀. àwọn náà ti fi mí ṣe akọ. <laughs> àwọn wá wò pé ah, ah, after ọdún mélòó. Hmm. àwọn náà wá níwẹ̀ mo ti mọ̀ pé tó bá rí ibi gbà lọ nítorí àwọn ọmọ nǹkan tó lọ́n bá wọn sọ àwọn ti mọ̀ pé tó bá rí ibi lọ ó máa padà wá bá wọn ọ̀rẹ́ mi yẹn ṣàní àkó ń ṣe bẹ́ẹ̀ mọ̀ yẹn ṣàbá wọn rẹ́rìn-ín ṣe mọ̀ wọn gẹ́gẹ́ bí youth ṣàbá wọn rẹ́rìn-ín ṣàparí ẹ̀ síbẹ̀ wọ́n ṣe lọ sọ fún pásítọ̀ wọn nìyẹn aṣàbẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ló ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ bàbá nígbà tẹ̀rẹ̀ ìyá wa padà wá bá yín kí lè àwọn èrò tó kọ́kọ́ wá sẹ́yìn lọ́kàn. ẹ àkókò yẹn kó tó di pé wọ́n padà dé yẹn hmm. mo pàdé arábìnrin kan tí ó sọ pé òun ni Ọlọ́run yàn fún yín eh, eh, hmm. àwọn tí wàá pírísẹ́ǹtì ara wọn. kò dẹ̀ sí fóònù kò sí anything mo ní kó kọ àkọsílẹ̀ pé ìdánilójú ohun tó rí ó dẹ̀ sọ gbogbo ẹ̀ eré ìwé yẹn gbà. arábìnrin rí fine boy <laughs> mọ́mì sì ń fi fine boy ta eh, eh, káìtì jù. Oh, ìgbà tó pẹ́ hmm. ìyẹn gan wà nínú àwọn tó padà lálàá hmm. òun fúnra ẹ̀ padà wá bá mi pé ìrìnàjò yìí kò lè ṣiṣẹ́ pé òun lálàá pé àwọn wọ́n jọ lọ sí skul kan náà hmm. pé àwọn ni mo padà fẹ́. wow so àlá tóun náà láwọn tó sọ so ibi tí àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àti wọ́n máa fi padà dé ṣẹlẹ̀ ó ti ń dìbínú torí wọ́n ti fi mí ṣakọ púpọ̀. Hmm. Ah, ah, ó ti ń dìbínú ọ̀rẹ́ wọn yẹn ó. téèyàn nífẹ̀ẹ́ sí ò gbọ́dọ̀ dìbínú gbà mí. <laughs> ó ga jù ẹ mọ̀ pé èèyàn náà máa dẹ̀ ṣakọ bó ṣe wùn kó rí náà kó má ah, dàbí pé ẹ̀yin náà wá fakọ sí bẹ́ẹ̀ ni ó tó kọ dandan. <laughs> bàbá wa fakọ sí ìyá wa ní bíi ọdún ọgbọ̀n ọdún ó ń lọ ọgbọ̀n ọdún tí ẹ̀yin àti bàbá ti jọ rìnrìn àjò kí lẹ ṣe rí ìrìn àjò yẹn sí láàrin ìṣẹ́jú kan. ìrìn àjò yẹn ó le hmm. ó le because ṣe mọ̀ kò sí perfect marriage. bẹ́ẹ̀ni. Hmm. kò sí ni ẹ ń jà ẹ rẹ́ ẹ ń hmm. jà ẹ rẹ́. ìgbà míì gan-an tó yẹ pé tá a bá jà a lè má sọ̀rọ̀ odidi ọ̀sẹ̀ méjì. Ah, ṣe oníkálukú àṣà máa lọ nínú ilé títì but nǹkan tí wọn ò kàn lè ṣe ni pé wọ́n á fowó oúnjẹ wálẹ̀ but bàbá dáadáa kí tèmi bá ti rí i pé ìgbà míì mi ní tí ì sùn tí n bá rí i pé wọ́n dé báyìí máa ya bọ́ sí yàrá mi máa ya lọ sùn. kò sì dénú yín o. <laughs> nítorí pé kí ni èmi náà fẹ́ rí wọn hmm. so ìrìn àjò yẹn ṣe mọ̀ ó máa ń rough tó bá yá tún. a tún smooth láàrin kan. kọ́lọ́run ràn wá lọ́wọ́. àmín ọlọ́run àmà ràn yín lọ́wọ́ ká ṣe ń lọ sí abala kan tẹ́ ẹ̀ tí màmá bá wa tó ṣe désàlẹ̀ kò dáadáa ìkòkò dáadáa bàbá wa kó tó di pé a kúrò ní mhm. abala tẹ wá yìí ṣé ẹ ti fi ọjọ́ kan rò pé ah kí ni mo dẹ̀ fẹ́ nìyí fún. ohun àkọ́kọ́ tí mi máa ń fẹ́ káwọn èèyàn máa béèrè hmm. nínú ìrìn àjò ìgbéyàwó hmm. òun ni ohun olúwa. Hmm tẹ bá rò lọ bẹ́ẹ̀ tẹ bá ti ṣe pé mm. ohun tọ́lọ́run sọ yẹn òun ló máa ṣe pàtàkì jù mm. téèyàn bá rò mm. tó bá bó ti wù kó rò tó ó máa tún padà sínú kí lolúwa sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀hẹ̀ ìyẹn ló ṣe pàtàkì lùwà wí ìyẹn kí lọ́lọ́run sọ ṣe gbàdúrà sí ṣé wọn ló dáa kò sì sí ìgbéyàwó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tó perfect máa ń sọ fáwọn èèyàn pé tẹ bá dé chọ́ọ̀chì tẹ bá dé pásítọ̀ bá sọ pé àtòun àti ìyàwó àwọn àwọn òjàrí ẹ̀yà máa sá lọ. ẹ máa sá lọ ni ẹ má dúró òun òun ṣe church bí wọ́n ṣe irọ́ tó pa fún yín yẹn wọ́n máa fi tàn yín jẹ <laughs> wọ́n máa jà wọ́n máa parí ẹ̀. Ah, ah, eh, wọ́n á tún fi rán yẹn ó ti túbọ̀ sí pé wọ́n ti ń tàn yín jẹ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìṣeun bàbá wa ọlọ́run àti bàbá àtúkọ̀ ìgbéyàwó yín síwájú mm-hmm. àti síwájú sí i eh, à ń gbọ́ ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tàgbà lálejò lórí ètò ilé aláyọ̀ lẹ́ni níbo ni wọ́n ti pàdé kí lọ̀rọ̀ ṣe wọ̀ báwo ni wọ́n ṣe ń tukọ̀ ìgbéyàwó ìlọ síwájú àti iwájú sí ẹ á lórí ètò gbogbo yìí tẹ̀ wá lé ẹ báyìí tí ì síbi kankan ẹ àdé òkè lọ́hùn àpadà bọ̀. ẹ káwọn padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti ń gbọgbọn bákan náà ìjẹsẹ ń darapọ̀ mọ́ wa èmi àti àwọn ìdílé Ìdòwú náà lájọ wà lórí ètò lẹ́ni wọ́n ṣe wà ń kalẹ̀ fún wa dìgbé bàbá wa ẹ̀kú kalẹ̀ lórí ètò ìyàwó ẹ̀kú kalẹ̀ lórí ètò mà ìrora mà ẹ nígbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí à ń gbọ́ ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lẹ́ni wọ́n sì ti sọ bí wọ́n ṣe ti pàdé fún wa níbi ọdún díẹ̀ sẹ́yìn <laughs> tó jẹ́ pé àwọn ọmọ tá a sọ wọn ò tún mọ̀ bí ọmọ dáadáa dáadáa nílé ọkọ ó dáa àti fẹ́ bọ́ sí abala kan tá a máa ń pè ní abala show, mọ̀ mi tán ẹ̀yin tẹ̀ wá lè béèrè lọ́wọ́ dádì àti mọ́mì pé ṣé ẹ mọ̀ mi tán dáadáa bàbá wa lórí ètò ẹ bá ń kọjú sí mọ́mì kẹ́ bá ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ wọn pé ṣé o mọ̀ mí tán dáadáa. ah mọ́mì ní bẹ́ẹ̀ ni <laughs> mọ́mì yìí náà bá ń béèrè lọ́wọ́ dáàdì pé ṣé mọ̀ mí tán dáadáa. ṣé mọ̀ mí tán dáadáa. Hmm. <laughs> bàbá ní bẹ́ẹ̀ ni ẹ á wà á mọ̀ báyìí torí wọ́n ní níbi tí ò bá ti sí ilẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ àwa ọjà ń bí yorùbá níbi tí ò bá ti sílẹ̀ láti máa ń di ọjà ṣùgbọ́n sílẹ̀ bá wà yá àwa apá kìtì mọ́ra ni kódà ìjà ṣe bàbá bá wa ẹni kẹ bá wa bójú nítorí ìgèlè mọ́mì tó tóbi dáadáa mm-hmm. yá wa ẹgbà mm. àwọn ìbéèrè tí mo bá ti ń béèrè ẹjọ́ tán ẹjọ́ tán á tó yín bójú dáadáa mm-hmm. ṣeun ló wà ní fi ta ojú yín lọ sọ́nà ẹ̀yìn ẹ má bínú fún ìṣẹ́jú díẹ̀ náà ni ẹ rọra só ẹ so ẹ so kó ba lè dúró ẹ hmm. ṣeun ẹ ṣeun sá ọlọ́run ni bàbá wa wọ́n tún bá mi fà á mọ́lẹ̀ dáadáa tí wọ́n ò ní lè rí i mọ́mì a kọ àwọn ìbéèrè kan síbí ẹ̀yin lẹ máa ní àǹfààní láti máa kọ àwọn ìdáhùn ẹ̀ sílẹ̀ ẹ ní àǹfààní láti sọ síta nítorí a fẹ́ kí bàbá wa gbọ́ ṣé ká nìṣó ńlẹ̀. bẹ́ẹ̀ yes ma bí alákọ̀ọ́kọ́ lélẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí ọkọ yín bóyá wọ́n jáde iléèwé gíga ni o àbí wọ́n ṣe nǹkan kan iṣẹ́ àkọ́kọ́ wo ni wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe pàtó pé ọmọkùnrin ń ṣiṣẹ́ òun pawó ìbáwa kọ́lẹ̀ iṣẹ́ àkọ́kọ́ tí ọkọ yín kọ́kọ́ ṣe pàtó. ìbá wa kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí ṣé kí nìṣó wọ́n ní irúfẹ́ oúnjẹ wo ni ẹ̀yin fẹ́ràn jù ẹ̀yin gangan kì í ṣe bàbá wa báyìí oúnjẹ tí ẹ fẹ́ràn jù wọn sọ bóyá oúnjẹ òkèlè ni o wọn sọ bóyá oúnjẹ èyí tí ò ṣe òkèlè ni o ẹ ti kọ́ oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn jù ìyẹn ò yẹ kó pẹ́ ìbéèrè lẹ́ẹ̀kẹta ti tọ̀dọ̀ yín lélẹ̀ wọ́n ní tí ẹ bá jẹ owó lótò lénìí tẹ́ ẹ jẹ owó tó pọ̀ wọ́n ní kí ni ẹ̀yin àti dáàdì máa jọ rà nǹkan lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ẹ máa jọ rà papọ̀ win a lottery kí ni nǹkan tẹ̀ máa kọ́kọ́ rà tó sì jẹ́ pé nǹkan yẹn ó túmọ̀ sí pé nǹkan tí ohun yìí ti ṣọ̀kan pé owó kan bá wọlé báyìí o èmi yìí là ń lọ rà. ẹ ti kọ́ wọ́n ní tí ọkọ yín bá jí ní aago mẹ́ta òru wọ́n wá nílò ìrànlọ́wọ́ ta ni wọ́n máa kọ́kọ́ pè ó túmọ̀ sí pé any time of the day wọ́n bá nílò ìrànlọ́wọ́ bóyá wọ́n wà lọ́nà dídì ni o wọ́n ṣáà nílò ìrànlọ́wọ́ kan ta ni èèyàn kan tí wọ́n máa kọ́kọ́ pè bóyá ká pé ẹni tí wọ́n nífẹ̀ẹ́ láti máa bá sọ̀rọ̀ àbí láti máa fọ̀rọ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ti kọ́ ó ti tán ìbéèrè mẹ́rin tí wọ́n pè wá fún yín ni ẹ mà bàbá wa ẹ bá wa yọ ìbòjú tẹ̀ fi bójú ah ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ṣé ẹ bínú wípé a ní kẹ́ bá wa bójú yín díẹ̀ ó dáa a ti béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ìyàwó yín ẹ̀yin lẹ́ẹ̀ máa dẹ̀ bá wa sọ àwọn nǹkan tí ìyàwó yín ti kọ síbí ṣé kí n nìṣó lẹ̀ sà. ẹ nìṣó mọ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ rí pé iṣẹ́ àkọ́kọ́ wo lẹ kọ́kọ́ ṣe wípé ọmọkùnrin jẹ́ ọmọkùnrin ó sì ṣiṣẹ́ ó pòwó sápò iṣẹ́ wo. mo jọ ti pẹ́ ṣùgbọ́n nígbà tí mo parí tí kò síṣẹ́ hmm. mo kọ́ irú mọ́tò irú dáàdì mi wọ́n ní mọ́tò hmm. so àwọn driving license ayé ìgbà yẹn mo gbà so gbọ̀ngbà mo wá rí i pé kò síṣẹ́ kankan hmm. mo lọ mo kàn rò pé kí n má jókòó gẹ́gẹ́ bí ọmọkùnrin mo lọ fún driving. driving mo wá ń ìyáwá tí fẹnu rẹ́rìn-ín ìyáwá náà kọ driving àbí. mo lọ bẹ̀rẹ̀ sí ni mo pé kí n má jókòó lásán mo lọ ee ẹlòmíì ò mọṣẹ́ tọpọ ẹ kọ́kọ́ ṣe gbàrà báyìí á pé ẹni tí ìfẹ́ ń gbà yẹn gbà yẹn ń kọ́ ó dá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ a ní pé kí ni oúnjẹ tí ìyàwó yín nífẹ̀ẹ́ sí jù. ìrẹsì. tó ga ẹ pàtẹ́wọ́ fún mọ́mì o <laughs> ìrẹsì mọ́mì náà kọ ráìsì. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé wọ́n tẹ̀ bá jẹ ló tò lénìí tàbí ẹnìkan ṣàwò yín sùnsàn ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run alààyè tá a mọ̀ dáadáa pé owó kan bàtò ààrẹ o ẹ̀yin àti mọ́mì kí lẹ máa kọ́kọ́ fi owó yẹn ṣe. Hmm. a máa di ọdún mẹ́ta ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ nù kára lé àbí kára lẹ̀ o. <laughs> ẹ̀ tí ò bá tó ra lé ò tó ra lẹ̀ ńkọ́ kí n fún mọ́mì ní option kejì. a travel. ẹ travel. Hmm mọ́mì ti ṣe tàbí bó dẹ̀ jẹ́ ilé ṣe mọ́mì kọ káà. bẹ́ẹ̀ni wọn mọ pé mo láì mọ́tò. <laughs> Eh, a jẹ pé ilé ẹ̀yin fúnra yín lẹ fúnra yín sí <laughs> torí ẹ̀ ni mo lè tún fún yín ní second option. ọmọ kátà tó wà. káwá pé o owó yẹn ò tó ra lẹ̀ o tí ò tó ra lé o. tó dáa ibi ẹlẹ́kẹta lè léyìí iye ẹlẹ́kẹrin èyí tó gbẹ̀yìn ni pé tí ẹ bá wà nínú ìṣòro kan tàbí níbì kan tàbí ní kankan tẹ́ nílò ìrànlọ́wọ́ ta lè máa pè. Ah, mi ò lẹ́yìn òkè mi lẹ́yìn ọ̀run àwọn ni o. ẹ máa pàtẹ́wọ́ fún mọ́mì mọ́mì kan mi abúlọ́ọ̀ṣì orí mi wù o. ó dáa ẹ seventy five over hundred tàbá ní káṣí níta àwọn oníléèwé èèlò bọ́ sí ẹsẹ̀lẹ́ǹtì kò bọ́ sí ẹ eh, dáàdì ìbéèrè tí mo béèrè gbẹ̀yìn yìí kí ló ṣe rí bẹ́ẹ̀ ẹ já sáré yànnà náà ẹ̀ ní ìṣẹ́jú kan torí àsìkò wa kí ló ṣe rí bẹ́ẹ̀. ẹ eh, torí pé ìka tó bá tọ́ sí mú hmm. la fi ń romú. ìbá sọ ọ́. bẹ́ẹ̀ hmm. eh, bí òwe àwọn àgbà. ohun àwọn àgbà tó tó ṣe bí òwe. Hmm. ìkejì ni pé ní bank. Mm tẹ bá dé báńkì wọn á béèrè pé béèrè pé ta ni yóò ṣe next of kin next of kin kò sẹ́ni tí màá fi ṣe ìyá ọmọ mi nì hmm. àwọn náà ni màá pè. Hmm. Ah, eh, eh, eh, mo mọ̀ mọ̀ béèrè béèrè yẹn ni nítorí gbogbo wa ta wà nílé pátápátá ká mú ẹ̀kọ́ yẹn ọ̀kan tàbí méjì dání lórí ètò lénìí ẹlòmíì tán bá pé ta ló máa pè tó bá wà nínú ìṣòro kan tàbí èkejì yóò máa pè ẹ̀ lágbájá ọ̀rẹ́ lágbájá ah, àǹtí àdúgbò this and that ẹnì kejì wa ó yẹ kó jẹ́ alábàárò wa hmm. ṣùgbọ́n ẹlòmíà sọ pé tí kinní kan ò bá gbọ́ tẹnu ìgà afẹ́gà <laughs> kó àtó ẹ̀yẹn tó wà òde ọjọ́ mi ọjọ́ rí bàbá wa ẹ̀yìn àtúnfẹ́ bọ́ sí abala kan tá à ń pè ní èmi tàbí ìwọ káfi ṣeré díẹ̀ wọ́n ní ta ni ó máa ń ṣe oúnjẹ jù nínú ẹ̀yin méjèèjì. àwọn méjèèjì ni o. bẹ́ẹ̀ kọ́ <laughs> títí yín lẹ máa mọ̀ báyìí <laughs> èmi tí bá ti ń ṣe mi ẹ náwó sí mọ́mì tó bá lè jẹ́ pé mọ́mì náà ẹ̀yin méjèèjì ni mọ́mì àti mọ́mì mo ṣe ń ta lóṣù oúnjẹ jù yẹn ẹ ti tètè náwó síra yín àwọn aráalé á wá tètè máa mú èyí tó bá ti wù wọ́n <laughs> àbọ̀dádì ẹ̀ sọ pé àwa méjèèjì ní nísìnyí. èmi náà máa ń ṣe é lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n káwọn náà lè sinmi best cook ah. mọ́mì wọ́n níta ni ó fẹ́ràn láti máa wo bóyá móhùnmáwòrán jù máa wo tẹlifíṣàn mọ́mì náà ni <laughs> wọ́n ta ló fẹ́ràn láti máa kọrin. àwọn náà. Ah, ah. wọ́n ta ló máa ń ra ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ náwó síra yín ah, ẹ tètè náwó síra yín mọ́mí lè ṣí tìyín tẹ̀ bá tètè náwó síra yín mọ́mí lè gbé mi ni gà ẹ́dì ló máa ń ra ẹ̀bùn. Hmm. wọ́n ní ta ni handwriting ni ẹ̀ ta ló fáyìn jù dádì ó dáa wọ́n ní ta ni ó máa ń ṣe olóòtítọ́ jù tọwọ́ ọbẹ̀ bá lé. ok tọwọ́ ọbẹ̀ bá lé a ah! <laughs> wọ́n bá gbàgbé owó sínú aṣọ wọ́n fẹ́ eh. fọṣọ wọn kò wá wọn kò wá àmọ́mì nìyẹn o àti fún mọ́mì tán o gbòòsà fún yẹn dájú bá gbé owó sínú aṣọ ẹ máa kó lọ orí afẹ́fẹ́ mọ́. wọ́n ìkó akó fún mi níjọ́ nìyẹn mo fi bí ọjọ́ bíi mẹ́rin. ǹjẹ́ mo tún rí arábìnrin bí èyí tó dàbí irú tí. mo kàn rọra five hundred nínú mi máa kó yòókù lọ. ẹ̀yin tí wọ́n mú five hundred nínú ẹ̀. bẹ́ẹ̀ ẹ̀ ó pọ̀. jọlá máa mi ẹ̀fìwàjọ ya wa kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dáàpọ̀ ó dáa wọ́n ní ta ló wà romantic jù nínú ìgbẹ́jọ́ ta ló máa ń ṣe lẹ́múlẹ̀ múlẹ̀. dádì ẹ ẹ náwó sí dádì tó bá jẹ dádì ni wọ́n ní ta ní kẹ́ ṣe competition ìdíje oúnjẹ ta ló máa ń gbégbá orókè mọ́mì ni wọ́n ní ta ni. Hey, ó máa ń tètè sọ pé má bínú ẹ má bínú dájú ò gbà ẹ má fún ọ bó bá ṣe rí ni o <laughs> wọn ní bó bá ṣe rí ni ẹ rí kà fún mọ́mì eléyìí tó gbẹ̀yìn eléyìí wọ́n ta ló máa ń rántí ọjọ́ ọjọ́ ìbí ọjọ́ anniversary ọjọ́ dis. àwọn náà rántí. <coughs> èèyàn kan máa pọ̀ ju tẹnìkan lọ. ok tí bí ọjọ́ ìbí. ọjọ́ ìbí àwọn dates ok déètì àwọn ọmọ gbogbo ẹ ọjọ́ ìbí o ọjọ́ anniversary ọjọ́ báde ọmọ àti gbogbo ẹ mọ́mí ò tiẹ̀ tó kó gbẹ̀gbẹ̀gbà wọ́n ṣáà nọwọ́ sí yín wọ́n nọwọ́ sí dádì ni ó ga jù lórí ètò lẹ́ni àwọn ìdílé aláyọ̀ mi wọ́n mọ ara wọn tán ẹ jẹ́ sáré ṣe ìlérí kékeré níwájú ilé ẹjọ́ yìí kó tó di pé a máa lọ sí abala tó kù bàbá wa bá ń kọjú sí ìyá wa nítorí pé ẹ̀mọ̀ mi tán dáadáa ó ẹ máa sọ bí mo ṣe sọ. torí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. no dádì ni ó kàn eh, dádì lòun àkọ́kọ́ ṣe tiwọn. torí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. kí wá fẹ́ kí n ṣe fún yín báyìí léèní o léèní o ah, nítorí pé ẹ̀mọ̀ mi tán dáadáa o ó bú ṣẹ́ẹ̀kì láfọ eh? kí ló ń pè bẹ́ẹ̀. <laughs> Eh? nǹkan tágbára yín bá ti àbẹ̀rẹ̀ ah, ẹ̀yà rere lọ́dẹ̀ nígbà tó tẹ̀ sọ pé tẹ bá ti fọ ọṣọ tẹ̀ ti bówó bẹ̀ máa kó wá ah, I raise my case. torí pé mo máa wọ́n fún yín ní open check ẹni tí dáàdì bá ti lágbára. mo máa ń ṣe gbogbo ẹ̀ fún un òun náà làwọn náà mọ̀ pé tó fi débi mọ́tò ẹ̀rí pé nígbà wọn tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ́tò ni wọ́n tún sọ. Mm-hmm. kàtí dáàdì bóyá dáàdì kílẹ̀ yìí lágbára tẹ fẹ́ ṣe lé mi tẹ wá sórí ètò torí àwọn máa pè á máa béèrè o. Ah, ó yá lẹ́ẹ̀ máa ṣe fún mọ́ mi. ó máa kọ́lé fún odo mẹ́fà. máa kọ́lé fún. ẹ máa kọ́lé fún wọn. Hmm. ok ilé tí mò ń bá wọn kọ́ lọ máa hmm. lọ bá wọn parí. mo ti pàtẹ́wọ́ fún dáàdì dáàdì làwọn máa parí ó yà ó ti kẹ̀yìn náà ó yẹ ní ẹ̀gbọ́n bèrè lọ́wọ́ dáàdì torí pé mọ̀ mi tán dáadáa. nítorí pé mọ̀ mi fún rẹ̀ rẹ̀. kí lẹ fẹ́ kí n ṣe fún yín báyìí lé mi yìí o lónìí. ẹ tá a bá kúrò lórí ètò. ká tó kúrò ní ẹ kọ́kọ́ kìsì mi. ẹ pọ̀ lẹ yẹn pọ̀ gan-an ó yá mọ́mì ìbéèrè àkọ́kọ́ tí dájú béèrè. ó yá kí lẹ tún fẹ́ kí dá mọ́mì ṣe. tá a bá ti délé wọn ṣe oúnjẹ. oúnjẹ wo ni dádì fẹ́ràn jù sẹmo àti ẹ̀dá dáàdì báyìí mo níbi wọn ò fẹ́ràn ẹ̀yàn àtàmàlà àtàmàlà ẹ̀hẹ́n èwo lẹ fẹ́ ṣe fún dáàdì mi tó gbé pọ̀nmọ́pọ̀ báyìí tàmàlà tí dájú bá ti jàmàlà tó gbóná. Hmm. àti gbẹ̀gìrì àtewédú. àti gbẹ̀gìrì àtewédú àti àwọn pọ̀nmọ́ àtàwọn inú ẹran àti gbogbo ẹ̀ kí dájú wa lọ parí ẹ̀ sí yàrá o yàrá òkè kí olúwa kó ṣe kí ni àmọ́ ah, mo ṣe lórí ẹ ṣe báyìí kó olúwa kó ràn mí lọ́wọ́ olúwa máa ràn yín lọ́wọ́ ọ̀gá àti ṣèlérí rẹ lórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ tèmi ilé aláyọ̀ nílé títí yín náà tẹ̀wà lọ́dẹ ẹ̀yin náà ṣèlérí fún dádì torí mo mọ̀ pé bí mo ṣe béèrè àwọn ìbéèrè yẹn èyí náà ti ń béèrè lọ́wọ́ ẹnì kejì yín lọ́lọ́kan òjọ̀kan ẹ ṣe lérè ń bá ti mọ̀ra yín tán dáadáa ń tó dáa ni kí ọkọ àti ìyàwó kí wọ́n máa mọ̀ra wọn tán orí ètò ilé ọlọ́rọ̀ lẹ́sìn wa ìjà àdéhùn kìlọ̀ wọn padà orí ètò ilé ọlọ́rọ̀ wa lórí Orísun tẹlifíṣọ̀n tìyín gangan ó ga jù lórí ètò ilé ni à ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi nítorí pé èmi gan fún wa lórí ètò pẹ̀lú wọn mo kó wọn jẹ rush rush rush rush ee dáàdì sọ yìí pé àwọn máa lọ parí ilé mọ́mì táwọn ti ń kọ́ lọ isn't that amazing? bàbá wa ikú kàlẹ́ lórí ètò ẹ rọra mà ó dáa ẹ jẹ́ ń ṣe báyìí a ti bọ́ sí abala kan tá a máa ń pè ní abala ojú abẹ ṣé ká sojú abẹ ń kó ká sọ yáwa ká sọ ọ̀dọ̀ yáwa ni màá ti dúró ọ̀dọ̀ yáwa ni màá ti dúró wọ́n ní ṣe ẹ̀hẹ́ ti ẹ̀ sọ pé ṣé ó ní wọ́n ní kẹ́ ẹ sọ nǹkan kan tí bàbá wa ti ṣe fún yín tó dùn yín gan wọ́n describe it as your first heartbreak nínú ìgbéyàwó yìí tó dùn yín dọ́kàn kí lẹ ṣe sọ sí báwo lẹ ṣe borí heartbreak yẹn àwọn olóyìnbó máa ń pè ní heartbreak káwa pé nǹkan kan tó dùn yín tó kàn nínú ìgbéyàwó yìí láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn. olúwa kó ràn wá lọ́wọ́. àmín. nǹkan tó dùn mí dọ́kàn tó ṣe fún mi jù. Hmm. òun ni ìjọ yẹn wọ́n jáde hmm. ọjọ́ méjì wọn ò wá wálé. Ah, olúwa. mo wá ń sọ pé kí ló ṣẹlẹ̀ hmm. kí ló dé kí ló ṣẹlẹ̀ sí tírafíkì ní two days. wọn ò wálé hmm. ìgbà tó máa dé bí ọjọ́ kẹta mi ti ẹ̀kan bá wọn sọ̀rọ̀ ni hmm. bọ̀ ọjọ́ yẹn ó dùn mí gan-an tẹ́ pé mo wọlé báyìí mo sunkún hmm. mo dẹ̀ ń tọ́mọ lọ́wọ́ mo wọlé mo sunkún. wọn wálé wọn dẹ̀ pé. wọn dẹ̀ pé kí ló dé tọkùnrin ìṣẹ̀ṣẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ ó dùn mí dọ́kun gan-an tẹ́ pé mi ì tètè forgive o. Mm mi sì ti forgive o but later ṣe mo gẹ́gẹ́ bi obìnrin. ó tó gbà wò tẹ̀sí forgive. ah ó pẹ́ o. a tó bí ọdún kan. a kò tó bí ọdún kan o <laughs> kò tó ọdún <laughs> nítorí ṣe mọ̀ hmm. gẹ́gẹ́ bí bí ọ̀sẹ̀ mélòó eh, kan bí ọ̀sẹ̀ mẹ́ta bá tún ti rántí a máa dùn tí bá tún ti rántí a máa dùn ṣe mọ̀ gẹ́gẹ́ bí eh, obìnrin èèyàn máa hmm. and again téèyàn bá fẹ́ play. èèyàn oríṣiríṣi kí ni níbo lọmọkùnrin yẹn lọ <laughs> eh, tó ti ní aborílùlù kan lẹ́gbẹ̀ẹ́ òbí kan lùkà. Hmm. téèyàn bá tún fẹ́ gbàdúrà hmm. tẹ bá ti kúnlẹ̀ báyìí hmm. ẹ̀ tún rántí ọ̀rọ̀ yẹn èèyàn wá nílé gbàdúrà. ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> mo kàn wá ò pé wo ah, láti jọ jẹ́ kí n gbàgbé kínní àwọn dẹ́ẹ̀dẹ́ wọ́n tún máa ṣe normal life wọn lọ. Ah. pé kí ló ń ṣọkùnrin ṣé wọn sì ẹ̀rọ ipá àwọn fẹ́yàn sílé ni. ẹni ìpanudu èmi gan panudu èmi gan yanu mo yanu kalẹ̀ láyé ọlápàdé èsìsì èsìsì. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé hmm. ìgbà tí ó ṣáàyà mọ́mì wọn gan dá sí pé à kí ló ṣe ẹ́ ó dẹ̀ lọ ó dẹ̀ sọ nǹkan tó dé ó lọ lọ ó dẹ̀ dágbére ó tún sọ pé bí báyìí ló dé wọn lè sọ ó dẹ̀ ṣe normal life ẹ lọ. màmá wọn ṣàbẹ̀wò létà ní ṣe wá sí pé ẹ òun lọ sí program kan wọ́n ṣàṣẹmọkùnrin wọ́n ṣàmáa wá wà wí. Ah, wọ́n ṣàrí nǹkan sọ bàbá wa ṣe <laughs> bínú ó dà bàbá wa kí lè tẹ ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí a mọ̀ pé ó ti kọjá lọ ṣùgbọ́n àwọn kan ń kọ́ ẹ̀kọ́ nínú bí ìyàwó wọn ṣe sọ nǹkan yẹn kan tí ẹ ti ṣe fún wọn rí láti bí ọgbọ̀n ọdún tó dùn wọn kò sí bẹ́ẹ̀ èèyàn méjì ṣe máa máa gbélé ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ ní sẹ́ra yín ẹ jẹ́ àkọ́kọ́ kólà nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọlà ẹ̀hẹ́n kí ni ó fà tí ẹ fi pè ẹ pé ẹ lọ program. inú mi dùn. torí ọ̀pọ̀ ìgbà tí torí inú kan táwa méjèèjì jọ ń lò hmm. ọ̀pọ̀ ìgbà tá a bá ní èdè àìyedè hmm. ó máa ń yọrí sí ìgbà míì máa yọrí sí ògo àti ayọ̀ tó tún tó tún lágbára sí i. téèyàn bá sọ pé kò ní síjà ah. ẹ̀rọ ni ṣùgbọ́n ṣe rí obìnrin. yes sir àwárí hmm, tó bá bá àgbàlagbà rìn àwọn àgbàlagbà téèyàn bá bá rìn wọn á sọ fún yín pé hmm. tó bá ti ń tàkókò tó ti ń di ìbínú hmm. ọlọ́run ò jẹ́ ká rí ọjọ́ tá a faṣọ wàyàrí. ọlọ́run ò ní jẹ́. inú nǹkan tó dépa bọ́ sínú iṣẹ́. olúwa. so àbí pé bóyá. gbogbo gbàyà ẹ̀ tí gbàṣẹ olúwa àbí. Hmm. so àbí nínà àbí bákan ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ọkùnrin bá ti ń jẹ́ ọlọ́gbọ́n hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa hmm. wọ́n ní yẹra fúngbà díẹ̀. Ah, ah. ìjọ kan ajá ìkan ó hmm. padà yọrí sógo ìjọ yẹn náà mi ò fẹ́ wá ó dà ní kàmú ọjà. ẹ ní sùúrù ṣé nǹkan tó fà á tẹ̀ fi lọ fún ọjọ́ méjì ní àsìkò yẹn ni pé ẹ ní gbólóhùn àsọ̀ díẹ̀ kí tó kúrò ní. èmi ò rántí mọ́ but hmm. ó possible kó jẹ́ pé nǹkan tó bá tẹ̀ ṣẹlẹ̀ tẹ̀ fi pè é hmm. ó possible. possible kó jẹ́ gbólóhùn àsọ̀ ni ọjọ́ ti lọ díẹ̀. tí èdè àìyedè bá ti wà bẹ́tà kéèyàn yìí kan wà tó ṣẹlẹ̀ ayọ̀ ló padà já sí fún mi. Hmm. torí ó ní orí òkè kan tọ́lọ́run sọ pé kí n wá lọ a kò ní disagreement kan lọ́jọ́ yìí. pẹ̀lú mọ́mì. àtúnmọ́mì so but àwọn fúlàní ò tí ì máa pààyàn bí eléyìí nínú igbó hmm. wọn á bọ̀ sínú igbó pure water mo gbé wọn á lọ wẹ̀ nínú igbó pé kí n kàn ṣáà tiẹ̀ mo ṣáà ń gbé bí ayé life wọn sọ káyẹn di mọ di ilé bí wọn ti máa fà gbóná fi ní ìwẹ lífù ara yín mọ́mì tí ń yọ yín lẹ́nu nínú ilé àbí <laughs> ibi tí mo ti ń wẹ̀ yẹn ni mo ti gbọ́ ohun pé gbójú sókè hmm. orí òkè tí mo sọ fún ẹ lọ́jọ́ yẹn òun lélẹ̀ ibi tí mo ṣe orí òkè tá à ń lò lónìí apáta hmm. ni. ìwà kí mọ́ mi pé tí a bá níjà yẹn tó bá tó bá ṣe bí obìnrin torí pé ajá yẹn báyìí tó bá tó bá ṣe kẹ́ni kẹ́ni kẹ́ni torí pé kẹ́ni. tó máa yọrí sáyọ̀ gbà mí mi ìgbà yẹn wọ mi ìgbà yẹn wọlé o wọlé o mi ìgbà wọlé kó lè ṣe kíjà máa wà lóòótọ́ ṣùgbọ́n ọni tíjà bá ti wá dandan ni ká parí ẹ̀ bàbá wa mo rò pé ìyẹn ti lọ mọ́ ìgbà ìwé àbí àbí títà bá sì tún wà ń ẹ sì máa tún fẹ́ sọ pé kẹ́ lọ dá wà fún ọjọ́ kan àbújọ́ méjì ìyẹn ti lọ. èyí tí ó bá wà ń hmm. àti láwọn ọmọ tó ti lóye ojúṣe hmm. èmi ò àwọn ọmọ gan-an sọ pé dájú why you doing like this to me. no irọ́ tiẹ̀ máa ń pọ̀ hmm. social media. Mm. Eh, many homes ni rọtí máa ń kọ bẹ́ẹ̀ni àwọn ọmọ ń gbà míì irú the last time tá a ní hmm. àwọn ló tilẹ̀kùn máa méjèèjì wọ́n ti sá lọ. Hmm. pé ó yá ibi tí a máa ẹ lọ parí ẹ lórí bẹ́ẹ̀dì àbí kẹ́ parí ọ̀rọ̀. ẹ ká ìláìjàre ẹ̀yin ọmọ mi pàtàkì pàtàkì ó dá ẹ̀kọ́ rẹ̀ fún gbogbo àtàwà ńlẹ̀ wọ́n ní kò lè ṣe kíjà máa wà mo fẹ́ mú nǹkan nínú ọ̀rọ̀ tí mọ́mì sọ wọ́n ní àwọn ti wà bittard ọ̀rọ̀ yẹn ti ń dùn wọ́n tó di pé wọn ò lè gbàdúrà wọ́n bá fẹ́ kúnlẹ̀ láti gbàdúrà àdúrà yẹn ò ní wá wọ́n máa máa rántí àwọn ẹ̀ṣẹ̀ tí dádì ṣẹ̀ wọ́n wọ́n wá wò fúnra wọn wọ́n á wò pé hmm, jẹ́ ń yá fi ẹ̀lẹ́ fọlọ́run à ń ṣe ọlọ́run gan fúnra ra wa ó ń dáríjì wa gbogbo yín tẹ̀ wá nílé ẹ jẹ́ ká mọ ẹ̀yọ̀kan yẹn náà torí pé ẹ̀kọ́ ni ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa obìnrin dáadáa dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ọkọ wa máa ń ṣẹ̀ wá wọ́n máa ń rò pé ọlọ́run kápẹ́ ọlọ́run kékeré náà ni wọ́n <laughs> nínú ayé wa <laughs> àbí kí pé wọ́n máa ń tora ọ àwọn ọkùnrin máa ń kóra ọ sípò ọlọ́run gángan nínú ayé wa. ẹ̀yà ọlọ́run ni wọ́n. ẹ̀yà ó dà dà ń tẹ̀wé náà ni ẹ̀yà ọlọ́run ni yín ọlọ́run ojú obìnrin. a ti gbà bẹ́ẹ̀ <laughs> a ti gbà bẹ́ẹ̀ ká tètè máa yá yẹ fún ọlọ́run nínú ọkàn wa àwa gan máa rí pé a máa lè ṣe nǹkan tó dáa tó dáa tó pọ̀ fún ara wa yíyá wa a ti bọ́ sí abala eré ìfẹ́ rè a ti bọ́ sí abala eré ìfẹ́ nítorí pé bàbá wa ò nílò láti sọ pé àwọn ṣèlérí wọn ti ṣèlérí pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ mọ́ nínú ìgbéyàwó wọn bàbá wa yá abala eré ìfẹ́ àsìkò wa ti sáré ìṣẹ́jú méjì ló kù ta ní ẹ bá wojú ìyàwó yín kẹ́ bá mi sọ fún wọn bí wọ́n ṣe rẹwà tó tí ẹ ṣe nífẹ̀ẹ́ wọn tó ẹ̀kàn sọ ní gbólóhùn bíi mẹ́rin torí àsìkò wa àfẹ́kẹ́ fi gbogbo ọjọ́ sọ àti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ bá ń súnmọ́ wọn díẹ̀ ẹ bá ń súnmọ́ wọn díẹ̀ díẹ̀ ẹ ẹ ti dà bẹ́ẹ̀ <laughs> ẹ gun ojú ojú wọn kẹ bá ń sọ fún wọn ní gbólóhùn bíi mẹ́rin gbólóhùn kan lásán lẹ sọ yẹn. love you you are beautiful. ẹ sọ Yorùbá. <laughs> ẹ mo fẹ́ràn rẹ. <laughs> God bless you. Amen. Just like that. Just like that. Ẹ bá fún wọn kiss straight kiss straight kiss ń gbàm. Ìyàwó ayé náà bá ń kọrin ìfẹ́ kékeré kan fún ọkọ yín. Ẹ bá ń wojú wọn bẹ́ẹ̀ yẹn. Ayé máa tí ì lọ jìnnà, ibẹ̀ ti ṣe ti yín. Ẹ bá ń kọrin ìfẹ́ kékeré kan, ẹ mú sùúrù. Ẹ bá ti kọ́ tán, kí wọ́n bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. Tán ṣe ti ń tọ́jú yín àti àwọn ọmọ láti bíi ogún ọdún sẹ́yìn. Ó yá, inú ojú dádì ni kẹ́ máa wò báyìí bíèjì òwúrọ̀. láìdè bá ń gbọ́wọ́ sí wọn léjì kan látàgbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá. ẹ máa wojú mọ́mì mi. ìfẹ́ tó tòrò mi ni mi. áàfù dádì ni ọtọ tún ẹ mọ ọkọ ìṣòro. tó mo dúpẹ́ lọ́wọ́ yín gan. dádì ẹ̀ jókòó dáadáa bíi landlord báyìí nísìnyí. ẹ má kúnlẹ̀. ẹ ṣé mo dúpẹ́ nítorí ká sọ pé ọkùnrin tọ́jú ọmọ hmm. ah, wọ́n ń gbìyànjú. wọ́n sì tún tọ́jú èyí náà wọ́n dẹ̀ tọ́jú èmi náà hmm. wọn kì í fẹ́ kí n. kẹ ẹ láàkì kọkàn rárá rárá yes especially tó bá ti ṣe wọ́n máa ń bribe mi pẹ̀lú hmm. gift. ẹ ẹ kọ dájú tí mo dájú tí mo pass code mọ́ mi gbàs ẹ máa ṣàdúrà fún wọn tán ti ń tọ́jú wọn. lórúkọ jésù ọwọ́ yẹn a máa rògbò iṣẹ́ ìránṣẹ́ tẹ gbà yìí ẹ̀ ní dìdàkudà nídìí ẹ̀ lórúkọ jésù ẹ̀ẹ́dẹ̀ máa jẹ wọn ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ lórúkọ Jésù ẹ wà ní fàìsàn jẹ wọn ọmọ wọn ẹ ní fòṣì jẹ ìjọ Ọlọ́run tọ́lọ́run gbélé yín lọ́wọ́ a máa tì síwájú Jésù Olúwa wa. ẹ wà ní báwọn dáńgbé ẹ bá ń fún wọn pẹ́ẹ́kì ládùúrà àdúrà yẹn gbèsà ẹyẹ lẹ́lẹ̀ yìí lè máa fún wọn mi ní kiss good kiss nílé ẹ̀ẹ́ta ní kọ́lá sọ wọ́n báyìí ó kó náírà ó da ó ti da kí ni kókó àṣókè òun náà ni ọbẹ̀ ògé pé ìtajà ṣètò tèmi gbogbo iná là ń kí pé ẹ ṣeun gan ni tẹ bá wa jókòó tẹ bá wa fìfẹ́ wo tèmi ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ náà nìyẹn ẹ má mí ìsẹ̀ òkè wa bá wa darapọ̀ ọlọ́run ó bàjẹ́ oníbundí ayáolúwa ṣeun láfúnni aláṣà kẹsàn-án gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilẹ̀ aláyọ̀ tẹ́ bá fẹ́ kàn sí mi ẹ kàn sí mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi at ọ̀nàbàjò ọ̀làwálé ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jẹ́ orí orísun tẹlifíṣàn lẹ́tí fẹ́ bá a sọ̀rọ̀ àṣọ orísun tv náà ni ẹ lọ subscribe lórí youtube channel wa kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn ètò yìí tẹ́ bá ti miss ẹ̀ lórí tẹlifíṣàn yín ẹ̀ kẹ́ ẹ lè máa rí ẹ lọ subscribe kẹ́ ẹ tẹ̀lé wa gbogbo èròǹgbà yín náà la máa rí ń bẹ̀ tá a sì máa máa fún yín ní èsì tó dáa bíbélì ti wá sọ pé ratayọ̀ là pàdé ẹ jẹ́ kí ọ̀dẹ̀ yín kó máa dùn ẹ jẹ́ kí ìfẹ́ kó máa ṣàn nínú ilé yín bàbá wa tìyàwó ẹ jájọ juwọ́ sáwọn ará lé pé ó tún dàbọ̀ ó ti gbà kan ní. ó dàbọ̀ God bless you.